العلي من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará ilé ẹ̀yin lólùfẹ́ ètò yín ètò wa ètò al-muflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó gún wá sí àdúgbò mùsùlùmí lọ́dọ̀ are many across Nigeria, but unless you are standard. If all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge, Muflihun High School is for you to enroll their children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo ọ̀rọ̀ tí ò lábùlà níbẹ̀. Muflihun High School jẹ́ ilé ẹ̀kọ́ tí múṣèmúṣe rẹ̀ dá múṣẹ́múṣẹ́ níbi ìdákọ́mọlẹ́kọ̀ọ́ ìwé bá yanjú bó ń sọ̀rọ̀ ọlọ́run tí ò lábúlẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ lọ́kùnjọba lù ló ń tẹ̀ gbà. bẹ́ẹ̀ mùsùlùmí àìsí tún ní ilé kéwúta àti ìkọ́mọlẹ́kọ̀ọ́ lárúbáwá hadith síkì náàfù sárfù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them at muslim ìfẹ́lódùn ìdíòbí area ìbàdàn or call zero eight zero five two six one five three zero eight. or 0809 091 4823. High School. Learning for success in both worlds. فأولئك هم المفلحون abẹ́lọ́n gbogbo àwọn tí wọ́n kún sí ọlọ́run yìí lọ́wọ́ tí wọ́n ń gbé owó kalẹ̀ ọlọ́run bá ní san yín ní ẹ̀san olóore kọ́lọ̀n jẹ́ àjọ jèrè láyé inú sàárì àtijọ́ òwe de alkiyama kọ́ gba gbogbo àwọn àjọsìn wa ìnáwó sẹ́sìn wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lórí èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí àfáwà abdullatif kọ́sìn tí wọ́n kà fún wa bismillah. a'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور Ọlọ́run bá ní fún ọgbà ọmọ ìní àlùbáríkà tí ó pọ̀ ó jẹ́ ká sórí ilé ayérayé ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu àfá Abdulkudus Abdulrazak bismillah Qala Rasulullah sallallahu alayhi wa sallam alhayawu min al-iman rawahu Bukhari wa Muslim translation The Prophet of Allah, peace be upon him, said, Modesty is part of faith. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. Islam preaches modesty. and a modest person is a true believer. Naam, Ọlọ́run bá ní fáwọn ọmọ ìlàlùbáríkà tí ó pọ̀ o. Ẹ̀yin arúfin Ọlọ́run, eléyìí la fẹ́ ṣe last episode lórí tẹ́rìbì yàtúlẹ̀ àwùláàdì tí à ń bá bọ̀. Èyí ò ní ríre ọmọ nílànà islam tẹ́rìbíyàtúlà àwùláàtì fil islam a ti ṣàlàyé fún wa níbi ẹ́písòòdù karùn-ún tẹ́rìbíyàtú tìmáyà òun lẹ́lẹ́keje àtẹ́rìbíyàtú àlìtìmáyà òun ni kárí ọmọ lórí bóò la ṣe máa ń ṣe láwùjọ bóò la ṣe máa ń hùwà láwùjọ àáfàá lélẹ̀ yìí ló débi ìwọ̀ wo ló ká pé fáwọn èèyàn yòókù bóò láṣẹ wà pẹ̀lú bàbá àtìyá wa bóò láàṣẹ wà pẹ̀láwọn neighbors àwọn tá a jọ ń gbàdúgbò bóò láàṣẹ wà pẹ̀láwọn family wa bóò láàṣẹ wà pẹ̀láwọn olùkọ́ tí wọ́n ń kọ́ wa àgbàlagbà bóò la ṣe máa ń ṣe sí àgbàlagbà bóò la ṣe máa ń ṣe tá bá ń rìn lójú ọ̀nà bóò la ṣe fara ní ẹnì kejì bóò la ṣe máa ń jẹun tó bá ti di bá a fẹ́ jẹun níjàmá bóò ní ìṣe ní máa tọwọ́ bọ ibi tí ọ̀kà ní nínú oúnjẹ bóò ní ìṣe ní máa sáré jẹun àrànrànràn bí ẹni pé fẹ́ jẹ 99% oúnjẹ kẹta àjọ jẹ ọkọ jẹ 1% bóò ní ìṣe nílọ ọkọ̀wọ́ mú ẹran ńlá tó níwájú ẹlòmíì ni gbogbo àwọn ẹ̀kọ́ yìí ara ń tí òbí ni ara ń táwọn olùkọ́ ni ara ń táwọn aṣíwájú ẹ̀sìn tí mọ ni tá a bá fẹ́ wọlé lé bóò láì ṣe ọkọ àtìyàwó wà ní ilé pélé ọ̀ lẹ́kọ̀ọ́ fìta ló bí ọmọ eléyìí tí ò tiẹ̀ lẹ́kọ̀ọ́ yìí sọ́wọ́ alẹ́kọ̀ọ́ lóòótọ́ nígbà ọ̀já wọlé bí ẹranko gbogbo orú àwọn ẹ̀kọ́ yìí òun láàkọ́ ma bóò la ṣe ń lo toilet bóò la ṣe ń ṣe tá a bá wà ní inú mọ́tò tá a bá gun ọ̀kadà bóò la ṣe máa ń ṣe bóò la ṣe máa ń sọ̀rọ̀ láwùjọ gbogbo orú àwọn nǹkan yìí odidi ẹ̀kọ́ ńlá ni tá a dẹ̀rí pànàbí kọ́ amúrùbónú sálámà kọ́lọ́n bá ní yọnu sí wọn nígbà tó di pé ó ń jẹun tọ́kẹ̀ ń tọwọ́ bó oúnjẹ káàkiri ànábì ní rẹ̀ ọ̀dọ́mọdékùnrin sami ńlá ìyẹn máa jẹun bó ṣe ń jẹ ìnà ọkọ̀ dákọ̀ ọlọ́m ó ní bísímìlá wà kúlí bíyẹ̀ ní níkà ọwọ́ ọ̀tún ni ó fi jẹun ẹmọ́jọmọ yọ ọwọ́ àlàáfíà àmọ́ owó sílẹ̀ máa ń pè kọ́mọ́ fi jẹun àwọn tó wájá sí pé bọ́ọ̀lù ni máa ń lò àwọn àfáà ní òsín tó burú kọ́mọ̀ sí lẹ́ẹ̀tì sanko ṣùgbọ́n tó bá débi oúnjẹ ráìtì ni ẹ̀ẹ́tẹ̀ ní ẹ̀bẹ̀ bó ṣe dájú pọ̀pọ̀lọpọ̀ wa náà ọwọ́ ọ̀tọ̀ láà ń lò la fi ń kọ̀wé la fi ń gbálẹ̀ tá a bá débi ẹ̀kọ́ ẹ̀gbẹ́ kí la máa ń lò left atẹ́ ní ara wa bẹ́ẹ̀ ni tó bá ti débi ọmọ tó pé ìkùn ìgbàgbọ́ lọ́n ṣe dá left ní gbogbo nǹkan tiẹ̀ ẹ mọ́ ìṣìkádà rẹ̀ padà àwọn àfẹ́sì ní ọfẹ́ kọ̀wé ẹjọ́ ọmọ fọwọ́ sí ẹ̀kọ̀wé kò sí tó burú mẹ́ ọfẹ́ gbálẹ̀ ẹjọ́ fọwọ́ sí gbálẹ̀ ọfẹ́ fa báàgì ẹjọ́ fọwọ́ sí fa ọfẹ́ sanko ẹjọ́ fọwọ́ sí san ṣùgbọ́n tó bá dé bí á jẹun á mú mi ọwọ́ ọ̀tún lẹ́tọ̀ ènìyàn ní lórí gbogbo orú àwọn ẹ̀kọ́ yìí òun là ń pè ní àtẹ́rìbìyàtú palestiniya lànàbì sọ fún sáàdé tí mo sọ yẹn pé wàkúlí ní níkà ọwọ́ ọ̀tún la fi máa jẹun àyè máa fọwọ́ àlàáfíà jẹun wàkúlí mímọ́ yẹ̀ líkà èyàn máa sojú kòkòrò oúnjẹ tó bá so mọ́ òun lèèyàn máa ń jẹ kódà kọjá pé bẹ́ẹ̀ ni yọ̀ hàn jù kọjá pé bẹ́ẹ̀ ni òsì yọ̀ ẹran tó súnmọ́ ibẹ̀ léegun wà ńlọ́ọ̀jẹ́ sófiyé ẹ̀kọ́ oúnjẹ gbogbo irú àwọn ẹ̀kọ́ tá a bá wà láwùjọ yìí á kọ́ máa wa tá a bá wà láwùjọ àyè máa tú atẹ́gùn òbúlẹ̀ tí owó rẹ̀ wà máa rùn fọ̀ ó dìde ni ọ́ lọ bí tí ìwọ nìkan ti máa dóòrùn rẹ jẹ kìí ṣe pọ́ wà tú atẹ́gùn òbúlẹ̀ á lórí gbogbo ọ̀la aṣọ ìwé yẹn wọ́n àmọ́ tó fẹ́ ìpìlẹ̀ ọ lórí nítorí pọ́ fẹ́ tú atẹ́gùn àlàáfíà lẹ̀ so ìwọ ló lo ẹ̀kọ́ báwọn irú àwọn ẹ̀kọ́ dáadáa báyìí òun ni ọmọ wa ò ya alájà nílà

àwọn olùkọ́ á kọ́ wọn nílé ìwé ẹ̀yin olùdarí ẹ̀sìn ẹ̀yin olùṣe wáàsí inú ẹ̀sìn ẹ̀ mọ̀ ṣerú wáàsí yẹn lórí mímbàrì àti láwọn àyè tí wáàsí ti ń lọ nínú ìlú àwọn tá a gbọ́dọ̀ fòkọ́sì ni ẹlẹ́kẹjọ òun ni àtẹ́ríbíyàtú àdàwìyà àtẹ̀rìbíyàtú àdàwìyà ààrẹ àwọn ọmọ wa lórí bó la ṣe máa ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn bó la ṣe máa ń pe àwọn èèyàn lọ sínú Islam wọ́n lọrọ ẹ̀sìn ọ̀fàjà bẹ́ẹ̀ ni kò fàjà bó o la ṣe máa ń fi àwọn àyà fúrání àtàwọn àdíìsì ànábì ṣe dáwà tá máa ṣàlàyé òdodo fáwọn èèyàn fi kọ ìwà àbàjẹ́ fún wọn irú ẹ̀ ni lukumanu lahakim irú ẹ̀ ló ń sọ rẹ̀ nínú àyà tí wọ́n kà níbẹ̀rẹ̀ wá sí tó ní pèrè ọmọ mi wàá múrúbìlì màrúfì ha wasbir ala ma asabak inna dhalika min azmi al-umur jẹ́mọ́ fẹ́ rí èèyàn máa ń pàṣẹ dáadáa ni a tẹ̀lé àwọn ọmọ wa tán bá rọmọ tí wọ́n sọ bú wọn ò fi tímọ̀ sí wá sí fún un pé àwọn mùsùlùmí èèmọ̀ wọ́n sọ bú mùsùlùmí èèmọ̀ rìn òhò tán bá rọmọ tí ń parọ́ wọn ò wá sí fún un mùsùlùmí èèmọ̀ parọ́ mùsùlùmí èèmọ̀ jalè tábá rí ọmọ ọkùnrin tọ́já sí pé ń kọ lẹ́tà àbúsọ ọmọ obìn wọn ò lè ṣe wáàsí fún un tábá rọ ọmọ ọkùnrin àtọmọ obìn tán bọ́ra wọn lọ́wọ́ wọn ò lè ṣe wáàsí pé aráàmù lélẹ́yìn nínú ìsìláàmù tábá rọ ọmọ ọkùnrin tó ń gẹrun kírun wọn ò lè ṣàlàyé pé eléyìí ọ̀bá tọ́lọ́ mọ̀ a nídìí ká àwọn ọmọ wa kán lè ṣe wáàsí kán lè kọ aburú fáwọn èèyàn kán lè sọ dáadáa fún wọn bèlè hikimati wàlìmọ̀ ìdọ́tìlá hasana pẹ̀lú ọgbọ́n àti wáàsí tó dáa tó fi dá sí pé látara àwọn ọmọ wa gan àwọn ọmọ wa ò ní kó fáírọ́ọ̀sì wá láti ta àwọn ni wọ́n kàn máa lo antivirus fáwọn èèyàn tí wọn ò fi ní kó àdánwò bá wọn ṣùgbọ́n lónìí mélòó làwọn ọmọ tiwa tá lè sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn sáwọn ọmọ wa ń pàṣẹ dáadáa ṣé wọ́n ń kọ aburú ṣé kèéṣe páwọn ọmọ tiwa náà tún lọ jọyìn aláburú ṣé kèéṣe páburú àwùjọ ó tún influence àwọn ọmọ wa ni àwa tá a jó bìí a nídìí ká tírèlì àwọn ní àtẹ́rìbìyàtú àdàwìyà káwọn náà ò lè sọ̀rọ̀ ọlọ́run kán lè pàṣẹ dáadáa kán lè kọ aburú ibi tán bá ti ń pàṣẹ dáadáa tán ti ń kọ aburú yìí yóò nira fésù àtàwọn ìránṣẹ́ èṣù kán lè pe ọmọ wa lọ sí lànà wọn tó náà ti rí pọ́ ọmọ wa ń kọ́ o tọ́lọ́run ọba àlékè ọlá òun ni ń sọ eléyìí ni mẹ́jọ tá a fẹ́ fókọ́ọ̀sì pọ̀ ó yẹ ká sàwọn míì ṣùgbọ́n ẹja lórí mẹ́jọ yẹn àwọn àfáà wa tún ṣàlàyé nǹkan kan nípa wípé àtẹ́rìbíyà àlìjẹ̀nsíyà ká tírẹ́nì àwọn ọmọ lórí sex education ẹja sọ̀rọ̀ lórí ẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ tá a máa fẹ́ sábí ẹ̀sìn sọ̀rọ̀ sex education ṣùgbọ́n tí ẹ̀sìn sọ òun kọ́lẹ̀ ní èèyàn káwọn ọmọ sex education lónìí Islam sọ̀rọ̀ àtẹ́rìbíyà tú àlìjẹ̀nsíyà òun ni sex education ẹ̀yin òbí ẹ̀yin tíṣà ẹ̀yin adarí ẹ̀sìn ẹ má fọ̀rọ̀ pamọ́ ẹ sọ̀rọ̀ débẹ̀ fáwọn ọmọ kí wàá ní tẹ̀yìn ọ̀sọ̀ làfẹ́ sọ yìí ara tí Islam pèpè lọ sí nínú sex education at Islam ẹ jẹ́ kọ́kọ́ yí gbogbo àwọn ọmọ yín pé ọmọ kọ̀ọ̀kan tó jẹ́ mùsùlùmí o aráàmù ni fún kó ní boyfriend kó ní girlfriend èèwọ̀ nínú ẹ̀sìn wa kò sí ti ń jẹ́ boyfriend girlfriend

ẹjẹ́ kójú wọn pé nínú sex education ní ìsìláàmù ọkùnrin máa ń dáwà obìnrin máa ń dáwà ní ló fi jẹ́ pé mọ́sálásí ọkùnrin ọwà sáfù wájú obìnrin sáfù ẹ̀yìn à ń ṣe wedding à ń ṣe Ramadan lecture ọkùnrin lọ́tọ̀ obìnrin lọ́tọ̀ ara sex education ni ara sex education tẹ́ ẹ̀kọ́ wọn ni pé they must move away absolutely from primary perfect. ẹjẹ́ kó yà wọn ọmọ pé aráàmù ni ọmọ tí ó bá níyàwó ọmọ obìnrin tí wọn ò so yìgì ẹ̀kọ́ lọlé ọkọ ọkùnrin ò gbọ́dọ̀ bá ní sex ọkùnrin ò gbọ́dọ̀ bá lò pọ̀ tọkùnrin bá bá lò pọ̀ tó bá jẹ́lẹ̀ ṣẹ̀ríà ọkùnrin yẹn ó jẹ gba hundred obìnrin yẹn náà ó jẹ gba hundred tó bá jẹ́ lò ṣẹ̀ríà ẹ jẹ́ kó yàwọn ọmọ pé tí wọ́n bá wá jẹ láyé torí pé nàìjíríà láwa àlò ṣẹ̀ríà kán mọ́ gbàgbé pọ́lọ́ ń lè fún wọn lẹ́gba táwọn mẹ̀lẹ́kà ó fún wọn lẹ́gba nínú sàárẹ̀ àtijọ́ ọ̀gbẹ́ǹde ẹ kó yàwọn ọmọ pé they must move away absolutely from primary sex ẹ jẹ́ kílẹ̀ òye wọn ẹ jẹ́ kó yé wọn pé ẹni bá tírẹ̀nì ọmọ obìnrin méjì ẹnbá tírẹ̀nì ọmọ obìnrin méjì ànábì ni màná alájàrí yàtọ̀ yìí ẹnbá rí ọmọ obìnrin méjì àtàṣẹ bùlúgọ̀ wà tó dọ̀rọ̀kà táwọn ọmọ yẹn ti bàlágà táwọn ọlé ọkọ lódìdí ọmọ tí wọn àṣẹ sìnà rí èmi àtọ̀bí ni ó wà lìjà náà ẹ̀yin òbí ẹ̀yin lẹ́ẹ̀sìfẹ́ yìí torí sí àlùjá náà ni tí gbogbo ilé ìbá ti yá àwọn ọmọ tiwa wọn ò ní onísìnà wọn ò ní ọmọ tí ó lóyún irú àwọn ọmọ ìlàsọ ìdí wọn tí wọn ó sì wà lẹ́ni ọlọ́run kò sí tó burú kákọ́ mọ́ ní self education ṣùgbọ́n gbogbo pé ẹni tó ọ̀bá lè dó use condom kèé sí lànà slav ẹjọ́ yá wọn ọmọ wọn gbọ́dọ̀ jìnà sí sínà ìwọ́n bá bá sọ ìpá lè sọnù ọ̀rọ̀ kùtọ̀ yẹ ká sọ lórí tẹ́lifíàbùlà ọ̀la ṣùgbọ́n bí ta fẹ́ focus ní ọdún òun nìyẹn abẹ́lọ́n kọjá àwọn ọmọ wọ́n yàrí àwa náà kọjá yàrí fáwọn òbí wa kọjá tí Islam ọmọ lọ sí òkè ilé ẹ̀kọ́ mọ̀fíúnà school náà so nígbọ̀wọ́ ètò yìí títí òru ọ̀la táàtù máa pàdé lórí ètò al-muflihun èmi lọ́mọ ìyá yín nínú ẹ̀sìn islam rashid hashim abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh